ẹ̀kálẹ́ ẹ̀kọ́tò rọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ti ń wá gbogbo ọ̀nà láti pèsè bílíọ̀nù méje náírà nípasẹ̀ òwú aṣọ àti ètò àtúnṣe aṣọ akọ̀ròyìn wa musa baba aliu kò jábọ̀ ìròyìn yìí pé ó tó ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ilẹ̀ éékà ni wọ́n ti yà sọ́tọ̀ fún gbígbin òwú náà lábẹ́ ọgbọ́n àtúndà wọn àjọ elétò ìdìbò ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n yóò ṣètò ìdìbò káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìjọba ìpínlẹ̀ Ògùn alága àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn Babátúndé Ọ̀ṣíbódù ń ló fọ̀rọ̀ ìlédè níbi ìpàdé àwọn ẹni tí ọ̀rọ̀ kàn èyí tó wáyé lólú ìlú lólú ìpínlẹ̀ Ògùn Abẹ́òkúta lẹ́yìn tó sì fi dá wọn lójú wípé ààyè ìdíje wà báyìí fún àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ náà akọrin wa Òyìn Kọsọlá Ọ̀jẹ́ládé ló ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. ìpàdé àwọn tọ́rọ̀ kàn náà ni àwọn ikọ̀ ìdìbò ní ìpínlẹ̀ ogun tí a mọ̀ sí opisec pè gẹ́gẹ́ bí ara ìgbáradì síwájú ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí yóò wáyé ní oṣù kọkànlá ọdún 2024 alága ẹgbẹ́ odisec Babátúndé Ọ̀ṣíbódù tí wọ́n ṣojú fún bá àwọn tọ́rọ̀ kàn sọ̀rọ̀ lórí ipa tí ó yẹ kí wọ́n kó nínú ìdìbò tí ó ń bọ̀ ó sì rọ àwọn ẹgbẹ́ òṣèlú láti tẹ̀lé òfin ìdìbò náà àwọn alága ẹgbẹ́ òṣèlú tí ó wà ní ètò náà sọ pé àwọn retí ètò ìdìbò tí yóò ṣí àyè ọgbọgba sílẹ̀ fún gbogbo àwọn olóṣèlú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé káàkiri ìjọba ìbílẹ̀ Ògùn àti gbogbo ẹkùn ìdìbò káàkiri ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá lọ́dún 2024 Oyinkansola Ọ̀jẹ̀ládé ń jábọ̀ ìròyìn níbi ìpàdé àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oní iléeṣẹ́ ìròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́ aládàáni kan ní orílẹ̀-èdè nàìjíríà ní mínísítà fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè yìí Muhammad Idris ti ké sí àwọn oníléeṣẹ́ aládàáni ìròyìn wípé òun gbàgbọ́ pé àsìkò yìí ni àsìkò tuntun fún àwọn akọ̀ròyìn láti ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ wọn nípa ìgbéga iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ ìṣítí àti ìwúrí yìí jẹyọ nígbà tí mínísítà náà darí àwọn oníròyìn ààrẹ lọ sí ìbẹ̀wò alágbàwí kan èyí tó wáyé nílùú èkó gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ké sí olórí àwọn òṣìṣẹ́ ọmọ ogun ojú omi ìyẹn Vice Admiral Emmanuel Ogala tí olú iléeṣẹ́ ọmọ ogun ojú omi tó wà l'Àbújá láti jíròrò iléeṣẹ́ ọmọ ogun ojú omi fún ìdídálẹ̀ ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àyíká agbègbè àti ìlànà ibi tí wọ́n yóò ti dá iléeṣẹ́ náà ó sọ̀rọ̀ lórí ààlà ìlú Èkó ẹnu ìlú Ọ̀yọ́ ààlà ìpínlẹ̀ Ondo àti ibi alàgbàlógbò omi tí ó súnmọ́ orílẹ̀-èdè Republic ti Benin gómìnà Abíọ́dún wá sọ wípé ní àwọn ibi tí òun gbèrò wípé ó ṣeé ṣe kí dídálẹ̀ iléeṣẹ́ náà ó ti wáyé gómìnà tún wá tẹnumọ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ojú omi tó jẹ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní àwọn agbègbè tó wà ní etí òkun tí yóò sì mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé nípa ìfọwọ́sowọ́pọ̀ aládàáni àti ìdàgbàsókè ẹnìkọ̀ọ̀kan nígbàtí gómìnà Abíọ́dún ń ṣe àgbékalẹ̀ ìwé ilẹ̀ ohun tó tó ìwé ilẹ̀ ọ̀hún tó tó ọgọ́rùn-ún ẹ̀ka fún ìṣèdálẹ̀ ìṣèdásílẹ̀ iléeṣẹ́ ọmọ ogun ojú omi tí wọ́n dábàá rẹ̀ gómìnà wa sọ wípé ṣíṣe ìdásílẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ọmọ ogun ojú omi ní ìpínlẹ̀ Ògùn yóò túbọ̀ mú kí ìpínlẹ̀ náà ó ní àpamọ́ owó àti ìpamọ́ epo lọ́pọ̀ yanturu káàkiri gbogbo àgbáńlá ayé ẹkùnjẹkùn ìlú sílù nínú àwọn olùfọkànsìn òrìṣà ọ̀ṣun ní ìlú òṣogbo ní ìpínlẹ̀ ògùn nípínlẹ̀ ọ̀ṣun ní ìpínlẹ̀ ọ̀ṣun ti gba àwọn lálejò pàápàá jùlọ àwọn arìnrìnàjò afẹ́ lónìrọ̀rùn ni wọ́n ti péjú pésẹ̀ fún àkọsẹ̀já ìparí ọdún ti ọ̀ṣun òṣogbo tọdún yìí akọ̀ròyìn wa Múyìwá Ọmọ́wùnmí ńlọrọyìn ńlọrọyìn tó lọ ṣòfin tó tó bí iṣu ṣe kú bí ọ̀bẹ náà ṣe bẹ́ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo kò ní jù báyìí lọ fún ti ròyìn wa fún talẹ́ ẹ̀tù ní ẹ má gbàgbé àtẹ̀tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀. communicable disease that could be contacted through consuming